وخير هدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله افتتحنا في الخطبة الماضية كتاب الحج وما يتعلق معها وأحسناها لكم لأن الحج فرض على جميع المسلمين وإن شاء الله اليوم نستمر فيما يتعلق بوجوده وفضائل الحج وما يتعلق بأحكامها واعلموا عباد الله أن الله سبحانه وتعالى فرض الحج على النبي صلى الله عليه وسلم في سنة التاسعة باب الهجرة على الأصح من أقوال العلم فمنهم من قال بأن الله فرض في السنة الخامسة ومنهم من قال بأن الله فرض في السنة السادسة لكن الأصح والله أعلم أنها في السنة التاسعة فرض الحج على النبي صلى الله عليه وسلم واعلم عباد الله أن علماء رحمه الله تعالى اختلفوا في هل هذا الحج هي أقضيته على الفورية أو على التراخي ذهب بعضهم إلى أن الحج وجوده على الفورية لماذا؟ لأن الله عز وجل كتب هذا الحج على عباده وبادر به رسول الله صلى الله عليه وسلم وأصحابه بينما ذهب الشافعية عليهم رحمة الله بأن فرضية الحج على افتراضه واستدل أيضا بقصة أن النبي صلى الله عليه وسلم لما فرض الله عليه الحج في السنة التاسعة لم يحج حتى كانت في السنة العاشرة وأمر أبا بكر الصديق رضي الله عنه وارضى على حجاج في سنة التاسعة كل هذه إن شاء الله سنفصلها في ترجمة هذه الخطبة مع عباد الله أن رسول الله صلى الله عليه وسلم ذكر لنا أشياء من فضائل الحج منها قصها بن علي بن أبي هريرة رضي الله عنه وارضاه كما أخرجه شيخان رحمة الله الجميع قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلى الجنة وكذا صح عن رسول الله صلى الله عليه وسلم أيضا عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم يقول من حج هذا البيت فلم يركض ولم يفسق رجعا كيوم ولده امه اللهم اجعلنا ممن يحج على البيت على وجه رضيك عنا وتقبلها منا انك انت السميع الدعاء. أقول فاطمة رسول المسلم أقول لكم إن كان شيخ النبي صلى الله عليه وسلم الجراء مرة مصارية شيخوان. أولا ما أنشأ لكم إن كان شيخ النبي صلى الله عليه وسلم àti àwọn sàhábà àti jẹ́sí bá ń sọ̀rọ̀ ní sallallahu alaihi wasallam bá a parọ́ pọ̀ kẹ́ bí àwa náà ẹni tó lẹ́kùn tó bá kí àwọn àtẹ́bí sọ̀tọ́lá ń bẹ́ wọ́n padà àtẹ́kù bọ̀ kẹ́yì wọ́n sọ fún àwa náà ẹ̀yọ́ sọ̀rọ̀ pàtàkì ó sì lọ́sọ ìyá mi tọ̀pọ̀ lọ́n ìpẹ́ Allah subhanahu wa ta'ala ó di ọ̀rẹ́ ẹ̀lẹ́dì gbogbo wa kẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala mo gbogbo nípa ṣe èyí tó bá ti pa tó kọ́kọ́ lè pa ọlọ́run bá bẹ̀ ọlọ́run gbogbo ń tá a bá ti nínú ìjọsìn á ọlọ́run kí ni òun náà ní ọlọ́run bá eléyìí bá ń bẹ ní ara wa ilé ẹjọ́ àti gbàgbà ọlọ́run jáde wọn àti ẹnu ọ̀nà ọ̀rọ̀ ó ní ṣe pẹ̀lú a àtàlàyé fún wa pé hajj tọ́jú orígun kan nínú orígun ìsìláàmù yìí àbíbi sọ́lọ́ lọ́rọ̀ sọ́lọ́rọ́ ọlọ́run bá ti lọ́rọ̀ ẹ̀fọ́ àtẹ́lẹ́ mo tún lọ́rọ̀ ẹ̀fọ́ àtẹ́lẹ́ nìkan mo tún lọ́rọ̀ gbogbo ọmọlẹ́yìn àti pàtà amẹ́rùbá wọn kan díẹ̀ díẹ̀ díẹ̀ nípa rẹ̀ kóta àtẹ̀lẹ́ àwọn ọ̀nà yóò bọ̀ wá fún pẹ̀lú ojú síwájú wípé hajj tọ́lọ́ mọ́lẹ́ká náà bí òde ìgbẹ́gbẹ́ ìgbà wo ni ọlọ́kọ̀ bá ti hajj ní ọ̀rọ̀ yẹn fún àtẹ́lẹ́ sọ́lọ́ lọ́rọ̀ sọ́lọ́rọ́ kí la fẹ́ tẹ̀lé ní ká mọ̀gbà ìgbẹ́gbẹ́ wípé ìdí ọ̀rọ̀ yẹn hajj yìí ṣé alàlùkọ̀ orí yà ni ṣé tó bá ti di ọ̀rọ̀ yẹn fún yẹn gbogbo mọ́tẹ́bù ti fún ọ̀rọ̀ bá ti pé sí yẹn rà ṣé dẹdẹ láti fi ìfìdí lọ sí pápápá àbí yẹn tó lè ṣe tààrọ́ fún ẹni ní ṣẹ́dọ́dún tí ń bọ̀ àbí ní pátá tó méjì sí èèyàn máa lágbàá nígbà fẹ́ mú jáde níbi kámẹ́ gbàtẹ́lọ̀ bá ti hajj lọ́rọ̀ yẹn ni àwọn olùkọ́lọ́kọ́ wa kẹ́wọ̀n wọ́n sọ ọ̀rọ̀ nínú àwọn

sáfìlán tó ti wà ní màdínà ọmọ àti hajj dọ́rọ̀ rẹ̀ hajj dọ́rọ̀ rẹ̀ fáwọn hajj náà sọ́wọ́ àtàlẹ́ wà sàlámù àyè ìgbàsọ́rọ̀ náà pàdé jẹ́ àtẹ̀kù sí hajj ní ọdún ìgẹ̀rẹ̀gẹ̀ ìdí àtẹ̀lẹ̀ sí hajj àwọn mọ̀ ní oúnjẹ ọlọ́pàá sọ́nà lọ́wọ́ àgbà sálámà kò sí hajj ní ọdún yìí ọdún tí ọlọ́pàá ti hajj lọ́rọ̀ yẹn ó ní tòun ní kiri ṣé àgbo hajj ti bọ́ ẹ̀yìn ní àgbò wọn ni ara àpò hajj ọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ àkọ́rọ̀ wọ́n sọlọ́lá ìsọlọ́lá rọ̀ sálẹ̀ fẹ́ẹ́ bá rẹ̀ wọ́n. àsìkò yìí kọ̀ bu ẹ̀yìn ṣùgbọ́n nàbí mẹ́fẹ́ sọlọ́lá rọ̀ sálẹ̀ ó fi ìgbà sí kí wàá ní tó ṣe ní pé ó mú àbúkátù ìsìndé rọ́jò lọ àwọn ọ̀dọ́ ó ní kọ́lọ̀ ní orí hajj jẹ àti gbogbo àwọn kọ̀ọ̀kẹ́ kọ̀ọ̀kẹ́ kọ̀ọ̀kẹ́ nínú àwọn sọ̀hárà fún ọ̀sẹ̀ hajj àwọn bẹ ní madina àwọn àbúkátù ìlọ sí maka ọ̀sẹ̀ hajj inú ẹ̀ tó tẹ̀lé wọn àbúrò àbẹ̀bẹ̀ ọ̀rọ̀ rẹ̀ hajj abakiri dẹnu mẹka ntẹ nínú nǹkan tẹ́ fẹ́ sọ́nà pàwọn àtẹnudẹ pé tẹ́ bá ti á dé mẹka ọ̀hún wà ní olùgbòmí jáde yunadi tí wọ́n bá ọkùnrin mẹ́ta yìí pé gbogbo èèyàn máa gbọ́ tó bá di ọdún tí ń bọ̀ insha wà ní tuntun hàn tó náà ń wá sí hajj tọba wa lọ́wọ́ dàhárà lónìí ẹgbẹ jẹ pé yàrá ló ti wá ní o gbogbo ti wá ní o fún kálukú ọlọ máa fi iṣẹ́ jẹ nílùú ẹgbẹ lẹẹmí àbí bá wà sí hajj àti wípé wà á ń la yàtọ̀ fèlè báyìí ti bá dáadáa á fún nù àti pé gbogbo ẹ̀yin kébìrì tẹ́ ẹ̀ tó ń wálé ọlọ́mọba tẹ́ ẹ̀ wá tá a báyìí tẹ́ ẹ̀ sọ pé yá àbáláyé ni tẹ́ ẹ̀ tó ń wá bẹ́ẹ̀ tó ṣe lókè kébìrì ní ẹgbẹ̀rún àtẹ̀jẹ̀ sọlá lẹ́yìn ọdún yìí

àwọn fi mutí ni ó àwọn fi sọ̀rọ̀ ẹ̀yìn ni ó káàkó sáà fi sọ̀rọ̀ ẹ̀yìn tàbí tàbí tàbí tàbí tàbí náà ilá tó wá lọ gbé síwájú ọlọ́mọba láfúlà yìí kò lọ ọlọ́mọba làákà ìkọ́dàmọ̀lá àkàlà alágbàkì wọ́n fi làákà ìtàdú bàtí ọ̀wẹ́ gbogbo ẹni tí wọ́n ti ń ti làákà ìtàdú bí ẹ̀sìn rẹ̀ nítorí àpọ̀ ìjọba làákà ìdẹ́gbà ah, làákà ìwọ ọ̀gbà lọ́kàtọ́gbà àtúntà àfihàpọ̀ ọlọ́run ba ilé àgbò wa fi yipole lé ọlọ́run ba wọ́n wá wọlé wọn lásán kẹ́tí wọ́n wọ́n wọ́n wà kàdà wò wọ́n ba wa ń kéde nígbà náà wípé nínú sábà bí ní tún jíṣẹ́ fún ni wípé ọdún tí ó wà wípé ha ni kọ́ máa kéde káàdì igbá àwọn abúlé kéde kéde kéde ànábì ò ti hajj lọ́dún àwọn abákẹ́ hajj di ọdún ẹlẹ́ẹ̀kẹ́ tó tẹ̀lé àwọn táwọn hajj di ọ̀rọ̀ ẹ̀fọ́ ó sì ó

ó bà jẹ́ wípé àkọ́kọ́ táǹbà wa wá sí ájì lọ́dún yìí tí kébèrè náà ti ń bá nàbí tí ó lọ́kọ̀ bá nàbí àwọn torí ọ̀wọ̀ táwọn ti tàwa kù tí wọ́n lọ táwọn ti mùsùlùmí náà ti ti wá lọ ẹlòmíì tí ò wulẹ̀ ní ìbéèrè ẹ̀rí dápẹ́ ìfọ́ bá rí lọ́kùn bàbá sí ọ̀dà àwọn náà nàbí náà ń tọ́ wá fúlẹ̀ ọlọ́wọ́ ìbáṣẹ́kù nìyẹn. tó bẹ́ẹ̀ lómi ń bẹ tọ́ba ti ní mùsùlùmí yóò dẹ̀ ẹ̀sìn yóò dàrú ojú kan ojú mi ni wípé hajj tábìlì sọ́kàn fẹ́ òun ni yóò máa jẹ́ hajj àwòkọ́sẹ̀ gbogbo mùsùlùmí ayé nígbà tí wọ́n bá fẹ́ sọ́kàn tí a ti lọ rẹ̀ pàtàkì sẹ́gbà lọ rẹ̀ gbé láti dà náà tí yóò akéde akéde akéde fún ìdí ọdún àti ti o àbí ti o àwọn mùsùlùmí tí ó sí láti lù láti lù láti lù láti lù tó ń kálukú wá ń wo bí ànábì ìsìn hajj tó ń parọ́ pé kó ń bọ̀ wá ní ìmọ̀ràn sí kankan ẹ wò bí mo ti ń ṣe o hajj tí mo ń ṣe fún yẹn ànábì yẹn wò dáadáa o ní àmì ìlànà àfọ̀dù wà láàmì hàdá àbí náà ìmọ̀ ó ṣe é ṣe kí n má ṣe hajj ní ìmọ̀ lẹ́yìn tí mo ṣe fún yẹn kò ṣe sọ́wọ́ àbúrò wọn sọ́wọ́ àbúrò wọn ìdá àwọn àpá yìí ní àkọ́kọ́ níbi ìtàn yìí a ní mọ̀ wípé kábíyèsí mọ̀ ẹ̀ mọ̀ kèé ṣe ìlọ́lára ìmẹ̀lẹ́ ìlọlára ìdí pàtàkì òní oníyẹn òtò wá tó lẹ́rìí báwọn ẹ̀rí mi táwọn òbí sọ pé gbogbo ẹni tí hajj bá ti lè jí ọ̀rọ̀ yẹn lọ́rùn rẹ̀ tí gbogbo mọ́jẹ́ kò dáhùn padà kà nìkan bọ́dẹ̀ fáníyà tí ó tó bá ti lè e pèsè ọ̀la hajj ò tún ṣe sọ pé yín lọ́lẹ́ ẹ̀mí ìmọ̀ lọ́dún wọn ọ̀bọ̀dọ̀ gbogbo rẹ̀ wọ́n ní onáà ní pé bàtà ìsàwọn afẹ́ lọ hajj ìsè lọ́dún ẹlẹ́ẹ̀kẹwàá yìí inú àwọn tó jáde nílé pẹ̀lú àtẹ́bí sọ́lọ̀ bá rọ̀ sẹ́lára ńlá kiri òbí kọta pẹ̀lú asma asma yìí ó kó pẹ̀lú àtẹ́bí sọ́lọ̀ bá rọ̀ sẹ́lára láti màbílẹ̀ ọ ń bọ̀ wàá jẹ hajj pẹ̀lú àtẹ́bí mẹ́ta ìmọ̀ta wa rí mi pé wọ́n è kọjá sólùkù lẹ́yìnfà ibi tí alákàtúntọ̀ fẹ́ gba màbílẹ̀ wọlé tí ó ti gbé ìhàrámù ẹ̀ púpọ̀ àdìbẹ̀ tí ó ti wọ aṣọ ọlọ́mọgbọ́ ní àlejò wọn èyí kọjá abẹ kátà àǹdàbà ọba bímọ lẹ ọba bímọ. àwọn mẹ̀mí obìnrin tó ti lóyún tó yìí yìí tó ti mọ̀ yìí pé akọrin mọ́mọ́jọ́ lòun tí ọ̀rẹ́ hajj ti parí ti la kò tó wá lè lọ lára bí ẹ̀mí àfi pé èyí ń tẹ̀lé àbí o fọmọ ti wá mọ́tò èyí bẹ́ẹ̀ ti kó òsì wípé èyí ń jẹ́ ti ọ̀rẹ́ ya kíá kíá kíá kíá kíá kíá ni inú ọ̀sán ti dẹ́kọ̀rọ̀ tó ṣe dé ìwọ̀n gbọ́ ọ̀rọ̀ àlẹ́ òun ni bí gbogbo ẹni tí a bá ti rí mẹ́tẹ̀ẹ̀mù eléyìí ọkọjá mọ̀ yìí pé hajj ahmed sọlọ́lọ́ àrùn sọlọ́lá àti àwọn sọ̀hábà tọ́nà yẹn bá tọ̀rọ̀ náà yẹn rẹ̀ bá ti tó báyìí alàkọ̀ríyà ọmọ ìsìn hajj àmọ́ wa ni kátó gbọ́dọ̀ ṣòwòtò ìjẹ́mẹ́jẹ̀mú ọ̀rọ̀ yẹn hajj hajj tá à ń sọ yìí gbogbo ẹ̀yìn ọba mọ lábọ́rọ̀ ọba subhanahu wa ta'ala tọ́ka tó kó mára hajj wàláì ká àkọ́kọ́ alábìsọ̀lọ́lọ́ àwọn ìwẹ̀sẹ̀ ńlá bàbá ìbàdàn wẹ́rọ ó wọ́n sọ àkọ́kọ́ náà ọlọ́tọ́lọ́ ọba ti fún hajj mi wípé ọ̀rẹ́bí mi hajj àtàgbà yìí ẹ ń bá wá ní olé yìí sọ́wọ́ àti hajj fún ọlọ́run ra fàlàbíyà yẹn tó ẹni ọmọ wùwà àbàjẹ́ ilé yìí kò sọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ kò sí wá kò fi bẹ́ẹ̀ kẹ́kẹ́ lò oríṣi bá hajj rẹ̀ dáadáa gẹ́lẹ́ ẹni tí màmá rẹ̀ ìwéyàwó wọn sọ yìí pé hajj yìí gan lẹ́yìn sàlámù jùlọ lọ sẹńdà kò sí ẹ tọtọ náà bá fẹ́ sàlá àti tí ó jẹ tọtọ tún parí lójú àbíjẹ nínú lọ. bákan náà hajj yìí oníṣẹ́ máa bá sọ́nà lọ́rọ̀ sọ́lá ní táàbì rúgbà ìdàrẹ́ hajj wọn ọ̀rọ̀ ẹ má wá ìwò tí ọ̀rọ̀ yẹn hajj bá ti pé sí nílá ó sọ̀rọ̀ ní ẹ máa fi hajj ẹ máa fi kí n múra lẹ́yìn ẹ máa ti lọ hajj ẹ máa lọ múra torí pé àwọn méjèèjì yìí yẹn ń fi ìyá rẹ̀ fọ́kànlá gbòòrò àtàbí ní àti òsì àti ẹ̀sẹ̀ yóò mọ ẹgbẹ̀rẹ̀ ara ẹni bá ti hajj tẹ̀lé múra yóò mọ ẹgbẹ̀rẹ̀ ẹ̀yẹ́ ni pé òṣèlú sára rẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ náà yóò mọ bọ́lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo àwọn eléyìí mo jámọ́ yìí pé tí gbẹ́jẹ̀mọ́ hajj bá ilé gbé sí ìyàrá lẹ́yìn bá tó gba kí n bá lọ hajj tí mo ṣe dáadáa tó padà dé èmi wọ́n ní ìdè padà gẹ́lẹ́ bí ẹni yàrá ẹ̀sẹ̀ mi yóò ṣe mùsùlùmí lójú òkúrò wípé iṣẹ́ olóore èsì tí èèyàn bá dágbà sí lẹ́sàn-án lọ́wọ́ àtọ̀ òfin kan. الحمد لله الواحد القهار أحمده سبحانه وتعالى وأمجده سبحانه وتعالى وأشكر له على نعمه علينا ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أفضل من صلى وصام وحج البيت صلوات الله وسلامه عليه عباد الله واعلموا أن العلماء رحمهم الله تعالى ذكروا ستة من شروط الحج فمن توافر عليه هذه الشروط فعليه الحج بالفورية ذكر فيها الإسلام والعقل والبلوغ والحرية والاستطاعة وذكروا للنساء وجود المحرم عباد الله بادروا بالأعمال الصالحة واعلموا أن ربكم سبحانه وتعالى لا يضر من أعمالكم شيئا fara a a na-achị na-achị ụha ji aọụ ọ gwanwe male bụboụ awee ajitaori nhe

òun náà ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní àṣàhádà kéèyàn ní ìjẹ́rìí pé àbákan sọ ọlọ́run ọba tẹ́ adéyí pé gbogbo ẹni tó fẹ́ lọ hajj sí nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ pèsè lẹ̀ òun náà ní ìkìláàsì àmàlà ṣèkì òun ní pípé òun òun sì kọ́kọ́ fọ iṣẹ́ ẹ̀mí mọ́kùn bí ẹ̀bùn torí pọ́lọ́mù ò ní gba hajj ẹni

na aka ní tọ́fẹ́ ṣe hajj ìyẹn ní pé ẹ̀yìn ọba jẹ́ wéèrè tọ́ba ṣe hajj Allah subhanahu wa ta'ala òfin dẹ́wọ́ gbà nítorí pé gbogbo tọ́ba ti pè ní ìbàdà ló fi alọ́kọ́lá ní sàràdà ó sọ bàbá ní àwọn mẹ́ta kan bẹ wọ́n ti gbé tákàdà òkè ya tàbí títí wọn ò fi nínú o náà ní ẹnu tí wéèrè ń bẹ̀rẹ̀ rẹ̀ o nítorí ó ya làákàyè ọgbọ́dọ̀ tó lára kẹ́tọ́ ti hajj ẹlẹ́ẹ̀kẹta alùmùlùmù òun náà ní pé ẹgbẹ́ ti hajj fún Allah subhanahu wa ta'ala ọgbọ́dọ̀ jẹ́ nípa ti bàlágà àmọ́ òun a máa rí ní haram níbi ni ti di ti di ẹni tí ti wà yọ padà lọ sí náà ní ọmọ fún àkọ́kọ́ yóò tún máa jẹ́ ládá fẹ́ni tó gbé lọ sí hajj náà kí lè rí wa afọwọ́ lẹ́yìn abẹ́rẹ́ lọ́jọ́ lọ àbọ̀dọ́ bí sọ́dọ̀ ọ̀sán àdàbí àwọn ikọ̀ kan àwọn ọkọ̀ yìí wọ́n wá sí hajj náà nínú àwọn èyí wá obìnrin kan bẹ̀rẹ̀ àrẹwọ̀ wọ́n máa sọ obìnrin gbé mo ti wá sọ̀rọ̀ lọ́rọ̀ pàdé wọn mọ́tò nìkan láàrin wọn àwọn sí hajj ni wọ́n sáàdì wọn lẹ́wọ̀ ọ̀dá nàbí náà wọn sáàdì àlẹ́bí àná ọ̀sọ̀rọ̀lá ó sọ lọ́wọ́ bàlẹ̀ mi bóbìnrin ti dọ́wọ́ ìpinnu tẹ̀lé tó àfàǹtí bìbèrè béèrè dé ọba gbé ọmọ rẹ̀ kékeré ó ní yá Rasulullah àti hàdà ní hajj ànàbí dàpọ̀ ìbéèrè rẹ̀ ọmọ yìí kéé tún gbé lẹ́yìn sóun náà ní hajj qala na'am wa laki ajr ó sọ lọ́wọ́ ní bẹ́ẹ̀ ni ó ní hajj ìwọ tó gbé wá náà ò ní hajj ajẹ́pẹ́ ọmọ èké fọwọ́ àti hajj lè àbẹ̀ wúra ni o yóò gbà láadáa ṣùgbọ́n tèèpì sí ọ̀rẹ́ yẹn ti Islam wọ̀ lọ́rùn rẹ̀ ẹ̀rí mi ti sọ Bukhari àtàìlù ó sọ wípé wọ́n wá wọ́n máa ń gbé wọ́n gbóhùn sí hajj láyé àdébí sọ́lọ́wọ́ àrọ̀ sọ́lọ́lá wàhálà ibùdó sọ́lọ́ fẹ̀rẹ̀ ó lọ́jọ́ orí òun dọ́là sí ìjọba ọdún méjì lọ àyà nàbí sì ni ó sì wà gbóhùn sí hajj rọ́dọ̀lá àbọ̀rọ̀ ìdá ẹni ọ̀pẹ́jẹ́ kọ́lọ́ wọn bá tún kẹrẹ́ bẹ́ẹ̀ náà ọba tó gbẹ hajj tó ń fẹ́ lọ́dún lé gbọ́mọ̀ wọn dání láìsí fún ọma ẹjẹ kaba ń bẹ ní hajj lóòótọ́ ìbànújẹ́ di alẹ́ àràbàkọdà ní bùlùkù bá dé wàdà ẹ ẹ ọba di pe onye aba bá ti ọba tọ́ba se ṣé ka hajj máa ra hajj sílámù tọjọ rẹ yẹn ni tọba ka tàbí ìwà ní tọba anyị májẹ̀mú kẹta kéèyàn bàlágà kó tó wá sí hajj islam ọjẹ́ hajj tọ̀ra yẹn májẹ̀mú kẹrin àlùkùríyà òun náà ni kéèyàn jẹ́ ọmọlúwàbí kọ́mọ sì ní ọwọ́ lọ́wọ́ kọ́mọ jẹ ẹrú kọ́mọ jẹ pé yọ sà lọ́dọ̀ olówó rẹ̀ tí wọ́n lọ́dọ̀ sí hajj fọ́ọ̀dù ọ̀sùn hajj ọ̀tàlá ilẹ̀ mẹ́ta bá ti parọ́ fáwọn àwọn èèyàn jọ́ka àwọn tàbí ìtàwákí lọ́dọ̀ rẹ̀ pé ìfọ́nù lẹ́gbàá bá ti bá àwọn tàbí wá gbé wọn àti àkúrò kọ́lá ìgbà àbá inú mẹ́ta fún yín nìsí ẹ̀ mọ́tò fún abẹ́rẹ́ àbá lọ́sọ ọ̀gẹ́ wọn wá gbé káàkiri ìlú bẹ́ẹ̀ àwọn ọmọ ìpàdé pé nǹkan fẹ́ gbé wọn sílẹ̀ káyìí pé títí mo sọ yìí mo gbọ́ yé látọ̀nà àbẹ́bí mi ọlọ́pàá àbàtọ́lá ó ní oríṣi ọlọ́run bá ní gbogbo ọmọ kékeré tọ́ba wá sí hajj tí èsì ìdọ̀mọlúwàbí ẹ̀rọ olówó rẹ̀ lẹ́nu náà á ti bọ̀ ìsúnmi ní orí mẹ́fà wọn ni o tọ́ba padà di ọmọlúwàbí lẹ́wọ̀ sí hajj rẹ̀ ó di mọ́jà mú kẹrin mọ́jà mú karùn òun náà rẹ̀ àlè ìsìn tọ́ àrùn òun náà ni kí ìkàpá wa wà fún yẹn kí ìkàpá wa fún balùsàtọ́ àlè ìsẹ̀bìrà bá ní ní kí ni ìtumọ̀ ẹni ọkápá yìí ó ní ayẹ̀sẹ̀ ìhàbùn ìbẹ̀rẹ̀ òun ni pé kẹ́ni ó ní àlàáfíà lára àlàáfíà tí ó fọ̀rọ̀ ìṣẹ̀ hajj àtúnṣe ìdájọ́ ẹni tí ẹ pé ajúzù ń bẹ fún jẹjọ ó ló lọ ọ̀pọ̀ àlàáfíà tí ó fi lọ bí àwọn gbòdì dé àbá àárẹ̀ tí wọ́n eré sí kára ọ wà aṣọ arákọ́lọ́ yà fẹ́fẹ́ lọ sí hajj bákan náà ó sì ní záádù ìpèsè ọ̀nà tí ó lò lọ́hùn hajj mi ẹni ọba ti ní ó ti bàlágà ọmọlúwàbí ni ó sì ní tí ó mú lọ hajj tí ó fi bọ̀ irú ẹni hajj lọ́rọ̀ ẹ̀ mú àwọn wa ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹfà àwọn obìnrin nìkan lọ́fẹ̀ òun náà ni wùdúùdù mahram òun ni pé obìnrin tó ti hajj fún ọgbọ́dọ̀ na ṣẹ̀dá àgbẹ̀rẹ̀ ìbọ̀lú òun náà ni záwùdù ha ọkọ rẹ̀ tàbí gbogbo ẹni tí obìnrin ò lè fẹ́ nínú ẹ̀sìn ọkọ obìnrin tàbí gbogbo ẹni tó bèrè jẹ́bẹ̀ẹ́ ń sọ pé ilé rẹ̀ ilé rẹ̀ nípa bí bàbá rẹ̀ bí ọmọ rẹ̀ lọ́kùnrin bí àbúrò rẹ̀ ní ọkùnrin àbí ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. obìnrin tó fẹ́ lọ sí hajj ọgbọ́dọ̀ rí eléyìí pẹ̀lú rẹ̀. àwọn onímọ̀ ni ìtọ́ bí eléyìí gẹ́gẹ́ ní hadithu láti sáfìlì mọ́ra obìnrin ọgbọ́dọ̀ ti rìn àjò ilẹ̀ bọ́nà àwọn àbí mahrum àbíkọ́jẹ́ pé ẹnì tí ó bá rìn ọjẹ́ mahrum mẹ́ta sọ súnmọ́ rẹ̀ tí àbíkọ́jẹ́ pọ̀ wà pẹ̀lú rẹ̀ àwọn ọmọ mi hajj tàbí lọ sí tóbìnrin kan bá wà lọ hajj bìdó lè mẹ́rọ̀mù láì ní alábàárẹ̀ òtẹ́fẹ́ alábàárẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbólóhùn alábàárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ zuma àtúnyẹ̀wò tó láwùjọ wa mahram ọkọ rẹ̀ sí bẹ́ẹ̀ bàbá rẹ̀ sí bẹ́ẹ̀ ibà àwọn rẹ̀ sí bẹ́ẹ̀ ṣẹ́kù èlé ṣẹ́kù wùjú gbìnà sí ha ṣé ìdí àbí mẹ́jẹ̀mú ìlàláàfíà hajj mùsùlùmí láti tó kọjá ẹni tó kọjá hajj pẹ̀lú ìsìlámù tí ọba tí hajj tí ọba jẹ́ mùsùlùmí lọ́rọ̀ ti hajj ṣẹ́tù ojú kò sí fún bìlàlẹ́ jẹ́ ṣẹ́tù sí ha jẹ́ mẹ́jẹ̀mú ìjọba yẹn kò sí fún mẹ́mú àpọ̀ mẹ́jẹ̀mú ìlàláàfíà ṣùgbọ́n àwọn onímọ̀ ní apákan ní máhárọ̀mù yìí ẹni tí ó bọ obìnrin ṣe alákọ̀ọ́kọ̀tẹ̀ rẹ̀ lọ sí hajj ṣẹ́tù ojú kò mọ́jẹ̀mú ìjọ́ra rẹ̀ àmọ́ tọ́ba lọ tí ò ní ẹni tá a sọ yìí ó sì ṣe hajj rẹ̀ dáadáa hajj rẹ̀ lálàáfíà ṣùgbọ́n yóò gbẹ̀sẹ̀ àìṣe tí wọ́n ní ó ṣeun abákanira ṣẹ́kù sí hajj mọ́jẹ̀mú ìlàláàfíà ni ó mú máhárọ̀mù ẹ̀dá níjẹ́ tọ́ba lọ tí ọba mú ẹni tá a ní múra ní ìjọ́jẹ́ alákòóso àlábàrí rẹ̀ yìí hajj rẹ̀ kọ̀ọ̀lá àfíà wọ́n jọlọ wọ́n jọlọ ọlọ́run àlẹ́mú ọtún tó yẹ jù náà ni wípé ṣáàtù wùdú bùrùkì ṣáàtù sí ha mẹ́jẹ̀mú ìjọ́ràn ẹ̀yẹ̀ mi kìí ṣe mẹ́jẹ̀mú ìlàlẹ́ àbíà ìdá tóbìnrin bá lọ sí hajj lẹ́yìn ní mahrum rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ ti tako ìpìlẹ̀ ẹ̀sìn ṣùgbọ́n tó bá hajj kó ti á lọ yìí náà tó ti hajj rẹ̀ dáadáa fi ìdílé láì tààlà yóò ní hajj ṣùgbọ́n yóò gbà ẹ̀sẹ̀ àìsè jẹ́ ní oṣù wọn dàgbẹ́ lẹ́bí àwọn náà nínú tá a máa ń ṣe náà ni ẹni ó ṣùgbọ́n tó tún ṣe àwọn nǹkan náà pẹ́ẹ́lí ká máa ṣe ọlọ́kọ̀ọ́ gbà ìwọ̀n rẹ̀ ṣùgbọ́n pẹ́ẹ́lí á máa tó ṣe yọ gba rẹ̀ yìí dáa jù òun ni pé ká dúró bíi tẹ́sí ìlú wa mọ́tẹ́bù mẹ́fẹ́ fà yìí kó pé sí yẹn la ọwọ́ àlọ́ lóṣè hajj bó o wá ní ẹ̀sìn lọ́sẹ̀ hajj bóra sí ní ìhẹ́rámù àtàwọn kẹmí àtàwọn kẹmí àwọn mẹ́nu pẹ̀lẹ́ kò ní kótópà àjẹbẹ́jẹbẹ́ àwọn ọ̀rọ̀ náà àbúká tó lọ nínú tí a gbọ́dọ̀ fẹ́ mi wá ní pé a sọ fún wa pé hajj iṣẹ́ kì í ṣe bẹ́ẹ̀ pé nínú àwọn ó lé òun ṣe ètò ìjọba tó tàfà òun àbá yìí ní òun wà ń bẹ́ẹ̀ nígbà tí ẹnì kẹta pè ní sọ òun sínú àwọn sálà àbùdàdà ni ńgbà tó kúrò láyé òun wà lọ́bí dàdà náà rè ó ní pàṣẹ ní ìtùnú àgbà máa wọ́n yẹn parọ́ pé á rọ́ṣùmọ̀tàlọ́ yà bàtà náà adájọ́ rahman lọ́wọ́ bàrà kí ọ́ èrè ọ̀la ní tó kú yó wọ́n ní kí ni tó ṣe ó ṣe hajj nígbà ogójì kò tó kú láyé. ìgbẹ́ gbogbo eléyìí àdìgbẹ́ bàrà àìkó sọ bẹ́ẹ̀ láti lọ ìbéèrè kan láti lọ ìyá tó ti tó náírà àmọ́ ọlọ́gbọ̀n tó máa ti sábà sí ní gbogbo mọ́jà tó ti pèlè àlọ́run lọ́dọ̀ lúgà mùsùlùmí àlàáfíà ẹ̀ mùsùlùmí mùsùlùmí ẹ̀ dúkìá tó wà sí ìdíje tọkọ̀ yáàjì. kọ́ńdà àwọn lọ bẹ̀rẹ̀ ọ̀kan àwọn sálàfù yìí pé alihajju bàdàlì fàríbọ̀ ẹni ó ti ti hajj ìtọ̀rọ̀ ayẹyẹ ti ẹ̀tọ́ àkókò ọjà gbogbo mọ́jà ìgbọ̀n hajj tó pèsè lọ́rùn lọ́dún eléyìí tí kò ti hajj ni àbí kò ti sọ́dá kọ̀ mí àfáyì ni mo fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bàbá wọn ti yín náà rí pé

sábà ń ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe gbogbo eléyìí náà ó ń já mọ́ ìpè aláwọ̀ ń tá lọ rèé bọ́lọ́dọ̀ ọlọ́kọ̀ọ́ba tá a gbà lórí òṣùwọ̀n ṣe wa tí ó fi kún fọ́fọ́ tá rí ìwé wa gbàláwọ̀ ọ̀tún wọn ìdílé láì sàárà ìkan ọ̀gá nínú ẹ̀ òun náà ní hajj yìí abdi aláàbí náà rẹ̀ kọjọ ọmọ sí ilé wọ̀kú wa gbogbo àwọn ọmọ àtẹ́jú dàníyà fún àwọn اللهم انت ولينا ومولانا واغفر للمؤمنين لبيتك الحرام في هذا العام واغفر لابائي العرب لتتبعن فتنة أن السميع الدعاء لا مانع لما أعطيت ولا مؤتي المنات ولا يرفع بدنك الجد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت نفسي فلما ملائكته وصلى بكم